都散着，散着，散。 Fire middle dose. Ọkú yẹ mo. Àdìgún agbègbè. Ọkú yẹ mo. Ìfẹ́nu kìí dùn kù. Ẹ̀gbọ́n mi tó ga. Ní bí ẹ máa pẹ́ lílè yìí. Tó mọ̀ bí ṣe dé náà mò ń tà láti kí àwọn èrò mi. Ẹyin bọ̀ yìí. Ẹyin bọ̀ yìí. Ọjà ọjà ọjà ọjà ọjà. Ẹyin bọ̀ yìí mọ àwọn boys náà ibi tó ti ń ṣe náà náà ti máa jẹ bọ́ọ̀lù èèyàn láti mójútó wọn kọ́ máa lọ jẹ kọjá kọ sí òye. mo jẹ́rìí ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n nígbà fún wọn. wẹ́ẹ́ kí lábẹ́ ṣe. ọ̀nkú kí ló ṣe máa ń láàkẹ́ máa sì tóbi iná mo dé bíbá ẹlẹ́kọ̀ọ́ ní thirty minutes péré ni mo máa lò mo ti ló bá àná àná ẹ̀ tí ì dá mi lóhùn. àǹtí kò dèbí bẹ́ẹ̀ iṣẹ́ tẹ́ gbé fún wa là ń ṣe ó yẹ kẹ́ mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ ká ṣe fún yín pọ̀ gan ẹni kì í ju ọ́ọ̀yì kí n dẹ̀ change ọ́ọ̀yì bìtà àwọn nọ́ọ̀sì yẹn ẹni kí n bá yín fọ̀ kó mọ́ àtàwọn plug so that kò ní máa yọ yín lẹ́nu mọ́ tẹ́ bá máa fi máa lọ báyìí ẹ máa kan sára sí i nǹkan táwọn ọmọ mi ń ṣe nìyẹn ẹ má bínú. ọ̀sẹ̀ tí ń fi mọ́tò mi sílẹ̀ láti lọ máa ṣe ọbẹ̀ tó wà níbẹ̀ látàárọ̀. ẹ má bínú màá parí mọ́tò yín láìpẹ́ ṣẹ́gbọ́ ọ̀nkú ẹ bá mi jókòó bá jẹ́ ọ̀tún yẹ̀ mú. ọjà àdúrà ọjà àdúrà ọjà àdúrà ọjà àdúrà ọjà àdúrà láti pàtó. ọbẹ̀ mi ṣètò tó wà di ìṣẹ́ ẹ má dúró. ọdún yẹ̀ mú ọjà yẹ̀ gan ni. àbùkù ọmọ yẹn ṣé o ti mọ̀ orí tẹ́lẹ̀ mi ọmọ tó jẹ́ yẹn yẹn èyí tó gọ̀ọ́rì ọmọ yẹn wà lẹ́ẹ̀kan bó ti ń dé dára báyìí mo fi ọmọ yẹn máa wà lójú kéde máa wo mi ò mọ tẹ́lẹ̀ o first time tó máa wá sí bèrè ọlọ́run first time tó máa wá sọ́dọ̀ mi lélẹ̀ ìyẹn kọ́ ló fún nílé ìgbìn o mi mọ̀ ọlọ́run in fact ẹni mọ̀ ò mọ̀ ó kàn ọ̀ bọ̀ ara ní contact mọ̀ àbí ṣèkí ló ṣé ò ní link àbí contact ẹ láìpẹ́ mo láìpẹ́ mọ̀ yẹn àbí kí ìwọ gan rò náà ó rọ́ mọ́ yẹn ni ní ọ̀dùnkú wa òkè ní ìjọba ní contact lọ́wọ́ pàtàkì hmm. màá lọ sọ́dọ̀ àwọn ọmọ sẹ́mi ìyẹn wà lọ jókòó tì àti nọ́mà bí ọkùnrin àtòjọ́ ṣe máa ń ṣe. kí ni wọ̀gán orí orí pé ọmọ yẹn ọmọ yẹn débẹ̀ gan. nínú ìdókè mọ̀ mọ́ ọmọ yẹn wà òkè ṣe é ó débẹ̀ jalọ jalọ. wá sí láti. báwo yẹn fọ ọmọ sàrí ká gbóná mi. ẹkúṣẹ́ ẹkúṣẹ́ yà wọ́n. ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka. ó yá fún mi ní ten ten ten ten ten. ó yẹ ó yẹ ní ọjọ́ ìdúmọ̀ ten mọ̀. ẹ má ẹ má bínú pé mo mọ̀ pé irú nǹkan báyọ̀ máa wà frustration but um, actually sẹ́rí àdìgún yìí is somebody I've known for a while and ìjọba um, gbéṣẹ́ fún mi máa ń sọ pé ó ṣe gidi gan ni. Tell me, and I'm sure that's what's been to your car. Seriously. No problem. Kò attest to that, eh? kò sí ibi tí n bá lọ. Mommy said, when nobody touches my car, what did that man do it. Oh. Yeah, seriously, because all oh, my phone total overhauling. Um, but um, anyhow, I Katapa went to it. So I came to you. Um, no, my dad, uh, me too, me Are you sure? Not at all. Um, well, anyhow, um, I do any, any good look at me. Hey, need that introduce, right? What do you introduce him the chamber on the back? ባላችሁ ደስ ነው ይደረ ሰውክሎ ቀሲ ሙድተ ልብቀ ሙድተ in fact really discussing it at the moment uh, if you wouldn't mind maybe you know uh, just maybe more uh, exchange numbers yeah no problem okay so your phone oh that's nice uh, don't worry I'll both my number into your phone Oh. dára O tọ́ bláza. ó dúdú dáadáa. Ọ̀gá ọ̀tọ̀ fly. Àǹtí, ẹ má bínú wọn ti parí mọ́tò yìí ẹ ṣeun tẹ parí ẹ̀ ń ẹ tún fi ń bínú ni. no problem ẹ ṣe. thank you sir. Uh, it was a pleasure meeting you. yeah bye. yeah bye. yóò kí ló ṣẹlẹ̀ náà. ah wo ibi báyìí bó ṣe máa wà lively nìyẹn o ọ̀rẹ́ mi ó mọ̀ọ́mọ̀ wa kọ́ bíbá yìí sí secluded place mi so that àwọn èèyàn ńláńlá yẹn wọ́n lè máa wá sí bíbá torí tó bá ṣe é sì gbòòrò ojú màmá tí wọn wọn nífẹ̀ẹ́ wá ṣó ti yé ẹ so ibi ìgbà tó wà yìí ó mọ tó ń ṣe. ìlú èlé mi gan ṣọra máa ń sàkámọ́ sí ìwà gbádùn àrùn ìlú mi mi ò láti àrùn mo láti máa gbádùn láti ní jẹjẹrẹ ọmọ ẹ ó ń pa owó ń bìbà tó jẹ pé ah, owó tó ń pa ń bìbà tó jẹ pé I never forget when I called you the day I just What do you get for someone? Um, for now, uh, I'll still wait. I'm, I'm waiting for somebody, so I want to chill for a while. You can come back much later. Uncle Yemi. <laughs> Eh, eh, How are you? Eh, Thank you. <laughs> Should I find it difficult to locate Biba? Actually, the Google map really assisted. Oh, okay, okay, okay, okay. All right, that's good. Ẹ pẹ̀lẹ́. <laughs> me one minute, okay? I'll be right back. Nǹkan yọjú sáwọn èèyàn. Okay. Ọmọ oh my God. fẹ́ sáré lọ sí toilet toilet. ẹ mo ní láti mi feel comfortable fún mi a ní wà comfortable with àṣàjẹ́ káyọ̀ ní ìwọ̀n mi báwo ni báwo ni ṣe wà mo wà ọ̀sẹ̀ ọ̀kú ẹ̀ka ẹ̀pẹ̀ lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ ara yín. mo sọ fún pé bíbá iná ìgbọ̀n àìná tẹ́ẹ̀ a máa láwọn dígbé prince bíbá yìí dáadáa. kílẹ̀ ó dà fún kílẹ̀ jẹ. ẹni ìkúnjẹ ti fún wa mo kọ̀ máa jẹ bí apẹ̀tẹ̀ sí i okay what i'm going to do is ẹ máa gbé ṣàwá máa lọ nílẹ̀ ẹ kú mo so we pé kán dà ọ̀sẹ̀ kán kó sí wẹ́ẹ̀sì bíi wa yeah that's good all right thanks yeah, yeah, yeah, no problem ẹ ǹjọ́ ara yín ṣe kọ́ àṣọ yeah okay no problem. Oh, okay. No problem. ṣáṣí manage lélẹ̀ yìí it's really it looks really nice. <laughs> thank you so much. Yeah. so kini, ni kini, ah, kí ni mímu kí ni káwọ́ fine. kí Um, actually um, a ní pepper soup wa a dẹ̀ ní ṣàwámà I think I would prefer the pepper soup. Yeah, turkey pepper soup. Okay, okay, that's good. That's good. All right. So, I just cannot prepare for you first, then I'll be right back, okay? Right. Okay, no problem. Thank you. bá ti pè mí wọ́n ní àlejò kan wá àwọn wá o pé kí n sí géètì fún o ẹ̀wà mọ̀ pé ẹlẹ́mọ̀ ẹ̀sùgbọ́n nígbà tí wọ́n wá sọ fún mi pé ń bọ̀ wọn sọ fún mi pé gbé pólí bàgì lọ́wọ́ wájú ọlọ́run ṣùgbọ́n yẹ kẹ́hìn ní òtí sọ pé àwọn kan ni yóò géètì fún yín. Oh, oh, oh, <laughs> mo understand yẹn má wọrí. <laughs> mo understand eh, eh. ẹ jọ ibo wọn. Eh, èmi ni màá escort yín. thing I'm thinking about right now. <laughs> mo ti ń rò pé ah, kí ìyàwó mi dé kó ṣe nǹkan tó máa yẹn nìkan mo kàn ti ń rò sí seriously. oh really bẹ́ẹ̀ <laughs> èwo wá ní ti ìyàwó mi ìyàwó mi tẹ́ ń pè látẹ̀kùn ẹ má sọ fún mi pé ẹ níyàwó <laughs> Um, actually mo ti marry tẹ́lẹ̀ mo dẹ̀ lọ́mọ but um, èmi àti ìyàwó mi àti divorce and ọmọ mi wà abroad so òun ni màá lọ every three three months oh okay so the last time tẹ travel yẹn ọmọ yín lẹ of course. oh wow babe i'm sorry there's one more question um, ìyàwó yín wá she was separate kí ló ṣẹlẹ̀. <laughs> Ah, ṣètò yìí tá a bá and chrome violin. it's a very long story uh, but um, the most important thing right now is to bá lè wọnú kitchen yẹn kó ṣe ṣé gbogbo nǹkan tá à ń sọ yìí kò tẹ̀ wọ̀ mí lórí oúnjẹ ṣá ló wà lórí mi seriously. okay ọ̀dà <laughs> no problem ṣe máa lead mi lọ sí kitchen yẹn wá. ṣe kí n mọ. bá ti pọ̀ jù gbogbo òrònú wọn mọ rò pọ̀ ẹ bá ní kó mú lẹ́tà báyìí dọ́kúmẹ́ǹtì wọn ò tó padà mú abẹ́ẹ̀rí ọlọ́run ló yọ mí o mo ní kí n jáde lọ kí n lọ ra ń jẹnu ọ̀gá ìyàwó adé àtẹ̀hánú àmọ́rè mi olúwa rẹ̀ gba sáàkì lẹ́tà ni ọlọ́mọdé ọlọ́gun sáàkì lẹ́tà sọ lẹ́nu ní agbẹnikọlù ní níyàn bí ọlọ́kọ̀ ọ̀la ló sotí yẹyìn lọ́jọ́ pé tí a bá lọ ọ̀nà gálọ́pìn wọn kálukú ọmọ fẹ̀gbẹ̀gbẹ̀ ra wọn ní gẹ́gẹ́ gẹ́gẹ́ sotí yẹyìn ìdí tí mo fi ń béèrè pé ta ni o tí wọn bá ti jí láàárọ̀ báyìí mo ò ní bòmí ìtẹ́ ti ń pa mi inú ilé sífù ni ìdí náà tí mo fi ń béèrè pé ta nu. nígbà tó dẹ̀ tí wàá gbóhùn yẹn kò yẹ kó pé mi ni. ẹ mo ní ta ni. taxi àbúrò ká jọ ṣàdéyẹmí ẹ̀yin náà ò lè ṣe èrè ẹ̀ lè dìdí bẹ́ẹ̀ wù orí náà lẹ́ẹ̀kì bẹ́ẹ̀ wù tó ti yé yìí olóòtú obìnrin àwọn ẹgbẹ́ kọ́mú tí ó gbé gorí. ẹ mọ̀ pé ọkọ mi kò mí séèkì ọmọ yẹn ṣe èrè wọ́n lọ́n lọ ẹ má ṣe èrè lé mọ́ bẹ́ẹ̀ wù ìbá káàsán kọ́ adéyẹmí kí ló dé gan-an èmi rò kó máa jọmọ dùnú fún mi ni ó fẹ́ fìgbà gbogbo bá mi gún jẹ. bíi ti báwo. nítorí pé ohun tó yẹ kó lé gbẹ̀yìn òun ló kọ́kọ́ lé èyí tó yẹ kó kọ́kọ́ lé òun ló fẹ́ lé kí ni gbogbo nǹkan tẹ́ ń sọ tó ti yé mi. kò burú a padà yí ẹ sí ọmọ àwọn àṣìpá òwe kan fún àwa yorùbá wọn lówó lágbàá ọmọ irọ́ ni o ọmọ làgbà téèyàn bá bímọ tí ò bá lówó ó ti ná ohun gbogbo àmọ́ tó bá fi gbogbo ayé ìkọ́rọ̀ jọ tí ò bímọ asán lórí asán. wọ́n lọ lọ́mọ lò láyé ọlọ́mọ lò láyé bàbá lókè kò fún mi lọ́mọ rí fẹ́nìyàn lẹ́gbẹ̀rún àpò bí o bá bímọ o ṣègbé ènìyàn lẹ́gbẹ̀rún àpò tí o bá bímọ o ṣègbé ọlọmọ ló láyé kí ló dé náà ó ṣe jọmọ tó ń dùn ó tó ń dùn mí nínú ó dùn mí nínú. kò sí ìdùnnú fún abiyamọ tó bímọ tọmọ òbí lójú ẹ̀mí ẹ̀ gbọ́nà wà gbọ́nà wọ́n ní nǹkan ọmọkùnrin òun ló fi ṣòwò. níbo lẹ ti gbọ́ ògbóró nǹkan bẹ́ẹ̀. wọ́n gbọ́ ó ti kún gbòòrò ó dà ìyàwó ẹ̀ kí ló lè lọ ìyàwó mi. bẹ́ẹ̀ni. ìgbà tèmi lọ US lọ transact business tí máa fi dé òun náà ti lọ UK lọ ṣe business tiẹ̀. ìyàwó wo <laughs> afẹ́fẹ́ ti fẹ́ adẹ̀ ti rí fúra adìẹ ìyàwó ẹ kó lọ síbi kankan ó ti ṣe gbogbo àlàyé fún mi ìyàwó ẹ wo jẹ́rù ẹ wà nù lẹ́sìn ó ti kó lọ ìyàwó ẹ ti kó lọ lérí àìrọ́mọ bí ilé obìnrin ò dẹ̀ pẹ́ ṣú ó ti wá rìnkúrin ẹsẹ̀ kò lè lọ mọ́ láyé. máàmù ẹ wò ẹ máa àlejò wà nílé. àlejò ó tiẹ̀ dá bẹ́ẹ̀ kò ní jẹ́ mi nìkan màá rẹ ni support mi bá mi báyìí àlejò wo ló wà dé obìnrin ni àbọ́kùnrin. ó ah, ṣe ìyá mi ó jàre my dear báwo ni nàbọ̀bà nàbọ̀bà yìí ẹlẹ́yàá mi ó wá kí ni. bẹ́ẹ̀ ma. báwo ló ṣe jẹ́ sí ah, boyfriend mi ni wọ́n. ọ̀rẹ́kùnrin. bẹ́ẹ̀ ni ma. dàbẹ̀ ẹ ìgbà wo ló ti débi. alẹ́ àná ma. alẹ́ àná ló débi ṣe àtàlẹ́ àná yẹn ibi ló sùn o. bẹ́ẹ̀ ni ma. ẹ ṣe kankan. màmí kí irú béèrè wo lẹ ń béèrè báyìí. bá fẹ́ ń ọwọ́ gbá ẹ lójú tí bá fi ẹ̀ǹkulẹ̀ ọwọ́ ò lè bá tèmi jẹ́ ṣètìgbọ́ padà wọn mọ o ṣé ẹ ṣe nǹkan tọkùnrin àtòbìnrin tó ń ṣe. come this way come this way ṣọmọ nǹkan maybe you gotta go inside get one nǹkan oorun yìí pọ̀ gan gidi gan but get one nǹkan tó máa mú mami ẹ jókòó ẹ jókòó. ó rà wò ṣe nǹkan kan. àní ẹ jókòó mami oorun yẹn ti ń pa yín gidi gan. ètò tó mú mi lóye ká gbé ọpọlọ mi gbóná. papel de dice Así me Okay? Now that you're here, I wish we could just, you know, throw it right here. Hey, this is the kitchen. Uh-huh. Must they always be in the bedroom? She will think, oh, I was the bedroom and call it water gym. It could be here, it could be there, it could be here, it could be even be on the freezer. It could be anywhere as long as we're comfortable there. It could even be in the car. Come on oúnjẹ tó wá ń sèkọ. I can wait wàá paná oúnjẹ nù. wàá paná di oúnjẹ. oúnjẹ ò ní wà paná oúnjẹ tó bẹ̀rẹ̀ sí ní paná tó ń tàn. babe kò ní jiná dáadáa. excuses àbí okay wàá ṣe tán you want food I want that yeah. Uh, so look jẹ́ àṣìjẹun náà. ó dà ó ti bọ̀ tá a jẹun tán àbí. kàṣà ti jẹun. in an hour You know I'm màṣáàdù. a jẹun. ok a jẹun Yeah. My my phone pinky now. Are you not, are you not selfish? I'm not, but you know mm. you promised me mm. two over John, then I can have what I want. Ah, I want asleep. sleep, I'll do it tomorrow, okay? Tomorrow, bow. Ah, don't worry, I'll help myself. Uh, you cannot now. How is it going to be done that way? Uh, let me help myself. It's you just sleep. I can do it myself. You can't do it yourself now. It has to be neutral. kí ni ṣé o lè tó yẹn láti jáde síta ni. Ah. Ah. Hey. àtòrí bẹ́ẹ̀ wù ó máa bọ̀ wá bá mi gbé ẹrù sọ̀kalẹ̀ látòrí òkè o yín sì wá gbé ah, kí ló dé irinṣẹ́ olówó làwa wà fún kẹ́ ẹ pé àwa kẹrin náà wá ń sẹ́ ni ká sì jẹ fún yín ah, ah, ìfẹ́ sírẹ́sì ara yín o ẹ má mọ sírẹ́sì ara yín mọ́ ẹ̀yin ẹ pé àwa kẹrin náà wá ń sẹ́ ni. <laughs> ẹ torí ké mo rí ké mo lè dàgbé náà ni mi ṣe bọ́tà ẹ̀. ẹ bó lọ́dà. màmá ṣì ní àwọn ẹrù kan lọ́dọ̀ wa wọ́n ti má ti ráàyè kí n bá wọn gbé wọn wá wọ́n rò pé mi kúkú ṣe nǹkan kan lè ní kí n kúkú fẹ́ kan dọ́dọ̀ wọn. ṣe rí àpọ́nlé lẹ lò ọlọ́wọ́ àmọ́ ọpọ́n iná lè ẹ sì rọ ọmọ tí ọpọ́n yín lé lágbára ọlọ́run ẹ pè é mọ́ ẹgbẹ́ bá ẹgbẹ́ rì sínú ọkọ̀. rọra o. rọra àtòrí mama bá mọ́tò rẹ̀ máa gbé ah, láyọ̀ lẹ́ẹ̀dì ẹ madam tẹ bá ń bọ ẹ má bá gbàgbé mìdìmìdì tí ẹ má bá mi ra òun òsègbè bá ń ra bọ. ó ti bà ẹ jẹ́ àwọn ìrakura yẹn tí mo máa ra yẹn ó ti bà ẹ jẹ́ ṣáà lọ sí géètì. iná ni máa mẹ́nu mi tutù ẹyin sí géètì. mo ń bọ̀. sísè kọ̀ kọ̀ kọ̀kọ̀. aya mi ṣé pé gbogbo nǹkan tó sọ fún mi òótọ́ ni. ẹ wo màmá òótọ́ ni o torí mi lè fẹ́ kọ́tọ́ná fún yín àgbàlagbà lẹ́jẹ̀ sí mi pàápàá gan-an ó láìfẹ́ tẹ́ fi hàn sí mi ni èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ yín lóòótọ́ ni mo ṣe wò pé tèmi bá tẹ̀ máa bá tèmi lọ kí n kọ́kọ́ wá fi tó yín létí náà pé nǹkan báyìí báyìí báyìí ló ń ṣọmọ yín o. Ah! ẹ gbà mí tá a mọ̀ ṣe àmọ́ o wọn náà kò kú. lọ́nà o mọ̀. Ah! ó tọ́dún mélòó sí tó ti wà ní Adéyẹmí tó ò dẹ̀ fi dùn mí gbọ́ rárá tó ò fi tó mi létí náà nífẹ̀ẹ́ mi ò bá jẹ́ kífẹ́ náà kún jù báyìí lọ tó o bá ti sọ fún mi màá ti mọ ibi tí màá bẹ̀rù ara mi pa. ẹ wò kémi náà tó mọ orúkọ ẹ nígbà tí mo dá gbogbo ọgbọ́n tóbìnrin dánilé ayé ìfọkùnrin tó bá fẹ́ ṣí láṣọ wò tí mo rí pé kò work ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ kí problem wà ó pẹ́ kémi gan tó wà. wàá lè fi tó mi létí àbí wo mọ̀ wípé kò sí èrè fún abiyamọ tó bímọ tọmọ òbí lójú ẹ bó dẹ̀ ṣe wà yẹn ojú kan ẹ̀pà ojú èrè ni kò sí wá kò sí lẹ́yìn tí mo dẹ̀ ní ìrètí pé tó òun kan yẹn ó máa so èso rere fún mi adirun adìgbà èmi tiẹ̀ ti fẹ́ pè yín látijọ́ yìí ó ti ń ṣe mí bíi kó o ti finú ṣoyún pé o ti fẹ̀yìn gbọ́mọkùnrin kì í ti máa gbọ́mọ yín go àmọ́ máa tún wà rò pé ọlọ́run ló ń ṣọmọ gbogbo nǹkan láyé àsìkò ni bóyá kòkò ni ò tí ì tó tẹ́ni ò mọ̀ pé ohun tó wà lẹ̀ pàápàá tó wà lẹ́yìn ọ̀fà yín ó jèjè lọ ah! àti yẹmí dẹ̀ ń pa eléyìí mọ́ra wọ́n ló kú kí ìfara pamọ́ fẹ́ni tó máa wẹ̀ ọwọ́ tó bá dẹ̀ ń dúnyàn báyìí a kì í fi sábẹ́ àjọ ẹ̀yin méjèèjì ẹ̀dẹ̀ pamọ́ra ẹ̀dẹ̀ sọ nǹkan fún mi ẹ̀ńtọ́ ayé mi ń ṣe kí n má ní ẹ̀ ń ba ayé mi jẹ́ gbogbo nǹkan láyé àsìkò ni. ẹ má bínú mọ́ ẹ má bínú. àmọ́ wá gbọ́ ó wàá mọ nǹkan tèmi fẹ́ sọ ní sùúrù fún mi àyà mi kó ní sùúrù fún mi kò yẹ kó dé láti amẹ́ríkà tó bá dé àtúnṣe wà ṣé bẹ́ẹ̀ mi ti gbọ́ mo ti gbọ́ já ní sùúrù fún mi kò yẹ kó dé ètò lọ ṣàánú mi ò lè lọ báyìí má lọ́jọ́ ṣàánú mi ṣàánú mi àmọ́ tó bá dé gbogbo àníyànjú nǹkan tí màmá sọ lọ́sàn-án kò ń ṣe first time tí màmá gbọ́ nìyẹn. kí ló mean. there was a day tó wá sí bá mi fèyí ṣara ex ẹ̀ wà nù bá mi kó tó dìbò débẹ̀ lẹ́yìn tó lọ tán ó wọlé wá bá mi ó ṣàlàyé everything for me. ipe and it's one of the reasons tó ń ṣe fi ẹ́ sílẹ̀. actually gbogbo nǹkan tó gbọ́ látọ̀dọ̀ fi ṣara But you see, I I've tried everything just to make sure that this thing works out. But medically wọ́n ní kíní ti wà láti mo kékeré and as at that time I was more focused on my education and how to progress in life. Um, maybe you might notice we some few months back to travel to the US. It was the same course that took me there. And um, wọ́n dẹ̀ ń jẹ́ kó yé mi pé kí n je Yemen, we, mi pe worry we medically we there's possibility for things to get better pé but I just have to keep trying. But as occurring náà báwo mo ṣe sorrow sọ̀rọ̀ But listen, you see, now I've come out clean ó dẹ̀ so what would you suggest or prefer. Yẹmi yes. mo fẹ́ kó mọ̀ wípé bí mo ṣe dúró tì ẹ́ you know very well pé kì í ṣe pé torí owó mo wà financially okay fún ara mi but I love you reason tí mo ṣe dúró tì ẹ́ nìyẹn and present situation tó wà yìí ìwọ nìkan kọ́ ló wà nú ẹ̀ o èmi àti ẹ jọ wà together ni a dẹ̀ jọ máa wá solutions sí ni. torí nǹkan tó fẹ́ bá ẹ sọ yìí nǹkan ńlá ni ó ní oore mo fẹ́ tọrọ lọ́wọ́ yìí inú mi á dé dùn tí o bá lè bá mi ṣe kìíní. náà orí orí tí mò ń gbìyànjú láti tọ́ lọ́wọ́ ẹ̀ yìí. àṣírí ńlá ni àṣírí dùn tí n bá lè fi àṣírí ìṣe lọ́wọ́ tẹ́lẹ̀mí kankan ń bá a bọ̀ ọkùnrin ẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ oore fún mi láì níkà kò sí àṣejẹ nìsọ fún mi nípa yín o àbí nípasẹ̀ anybody tó bá súnmọ́ tó bá sọ pé kí n má sọ fún anybody kò sí anybody tó máa gbọ́ mo promise mo promise promise mo promise Adigun promise sir Adigun sir owó tí mò ń sọ yìí kò ń ṣe nǹkan tí etí méjì gbọ́dọ̀ gbọ́ yàtọ̀ sí ìrìn àjò. ó ṣàbí ni ṣe wà yìí o lè sọ pé o ọkùnrin gbogbo nǹkan tọkùnrin ló máa ń ṣùgbọ́n ó kùn díẹ̀ kàtó àbí yìí pa kọkùnrin wà bí ṣe wà kó má lọmọ láyé àbígún kò ní ṣe nǹkan ìkéré èyí ni pèsè mi èyí ń pèsè mi gidi gan kò dé ń ṣe pé ẹjọ́ ìyàwó mi wọ́n ti fi yé mi pé èmi ni mo ní ìṣòro low stamp count mọ́tò. ti gbọ́n ó ti wá ọ̀rọ̀ sọ́ọ̀tù mi tí wọ́n ti sè gbogbo ní mo lè sá lọ láì pé kí n bá wá bá ọ kí n ṣàlàyé ara mi fún un tó bá dẹ̀ lè ṣe eré yìí fún mi kò sí ohunkóhun tó bá lè bèèrè tó dẹ̀ mọ́ pé ó wà ní. ìka mi láti ṣe gbogbo ẹni máa ṣe fún àdìgún oore tí mo kàn ń fẹ́ pè ẹ́ fún mi pé kò jọ kó wá máa bá mi bá ìyàwó mi ní àjọṣepọ̀ ìyàwó ìyàwó mi. a ń gbọ́dọ̀ sọ̀rọ̀ lágbára o. ìmọ̀ tó lágbára. báwo ló fi máa ṣe é. sórí èmi àti ìyàwó náà ti jọ jókòó àti jọ sọ. èmi dè ti wò káàkiri àti wípé ìwọ nìkan lẹni tí mo mọ̀ ń gbé tí bá fi àṣírí ìpamọ́ sí lọ́wọ́ ẹni etí kọ̀ọ̀kan ò ní gbọ́ mo mọ̀ pé mo ní confidence nínú ẹ̀ tí wọ́n fi ọwọ́ tìyàwó mi sẹ́gbẹ́ kan èmi àti ẹ ti jọ sọ̀rọ̀ tí ìwọ bá kàn sáà sì lè gbà pé ẹ̀rín wàá ṣe màá báyàwó mi sọ̀rọ̀ torí tí yẹn ti dán lọ́mọláyé yìí tí a bá wá bí ọmọ ìyáàdì tí a bá bímọ ohunkóhun tó bá wọ̀n ilé ayé yìí tó dẹ̀ wà lóhun ká ní láti ṣe gbogbo ẹni máa ṣe fún ẹ̀dúgbìn tí wọ́n bá lè ṣe orí yìí kan orí yìí kan fún mi inú mi ò bá dùn ẹ̀dúgbìn. ẹ̀rù pé ìyàwó yẹn tẹ̀ gbà nǹkan tó ń sọ fi ọ̀rọ̀ ti ìyàwó mi sẹ́gbẹ́ kan tí ìwọ bá ti gbà ó máa ṣe máa bá ìyàwó mi sọ̀rọ̀ hmm. tó bá jẹ́ pé nǹkan tó ṣe nìyẹn tó kàn máa fi balẹ̀ mo ṣetán láti ṣe fún yín Àdìgún Àdìgún pé o òdì ṣetán láti bá mi ṣe. ìfà òkun náà irú ìdùnnú tó wà lọ́kàn mi sùn ìfà tó bá rí inú mi sùn báyìí tó bá tẹ̀ sí wàá gbùdé kò síbi bẹ́ẹ̀ ni gbùdé seriously àdìgún wàá ṣe fún mi wàá ṣe fún mi. bíbí ire bíbí ire kò máa ṣe fowó ra ọ èèyàn rè àbángẹ́lì àmọ́ lásán kọ́ lómi ayé dúdú ogun ilé tó le tí òde ló ránṣẹ́ pé títà àtòdẹ. thanks darling. you're welcome kí wàá ló máa fẹ́ jẹ láàárọ̀ kí n bẹ́ẹ̀ prepare. Hmm, dodo àtẹwà. Ah, mo ò dẹ̀ wá ní plantain sílé bóyá máa ní ìdá ti sáré lọ sọ́jà kí n lè get plantain then. Um, bóyá máa kó fi opportunity ẹ̀ náà dé bá kí n wá àwọn ọmọ okay okay uh, it's a nice idea um, mo máa ní láti ṣe but um, tí ẹ jókòó náà ó ní nǹkan tí fẹ́ bẹ́ẹ̀ hmm. sọ. ọ̀rọ̀ tèmi àti ẹjọ́ sọ mo ti ríyàn tó máa bá wa ṣe nǹkan tó ta wà lẹ́ni torí. ẹni tí mo ti ara ẹ̀ mọ̀ ẹ́. àbí Adigun. yà yeah, Adigun ni. Adigun mechanic. Of course. Listen, dúpẹ́ kò ń ṣe iṣẹ́ tí yàn ń ṣe ni máa fi george. yẹmi. yes. excuse me. dúpẹ́. dúpẹ́ o. but look dúpẹ́. máa gbàdúrà pẹ̀lú kọ́kọ́ bá mi ṣe àlèlúyà kọ́kọ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́mọ̀ta. Ah, olúwa ẹ̀ olúwa ẹ̀ olúwa ẹ̀ kí ló tẹ̀lé. yóò sọ nígbà tí mo ti sọ fún ìdílé pé mo kàn rí ìkànnì kọ́sọ́mà níta hmm. ó ti mú bó ti sọ fún mi nìyẹn pé kí mo wá sọ fún mi mo wá sọ ìwọ fún ìbàdí ìwọ fún ìwọ kan lóye wọn fi mọ́tò fún ìṣètò sáré dáhùn sí ìgbà tí màá parí mọ́tò yẹn tán báyìí bí bọ̀bọ̀ tó mú wáyé ṣe pẹ̀lú sẹ́yìn yẹn pé ah, mo good gan pé kí mo lè ṣiṣẹ́ lábùjá inú mo lè ṣe é ah, ó bá ní bóun ṣe wà yìí kan ló ń ti ṣiṣẹ́ lábùjá ìpè kan bí wọ́n jẹ́ tóbi gan títí àwọn káà tó wà ń bẹ̀ wọ́n á lówó two hundred wípé àwọn tó wá ń ṣiṣẹ́ nínú àwọn káàsì ẹ̀ kò tó hundred lọ wípé àwọn tó wá kú yẹn wọn ò rí mẹkáníìkì gidi tó lè bá wọn ṣe mọ́tò yẹn tó máa bẹ̀rẹ̀ sí ní ṣe padà wọ́n wá sẹ́ǹdì yẹn wọ́n wá sẹ́ǹdì wọ́n wá ṣẹ̀kọ̀ pé kó wọn wá good mẹkáníìkì mo sì pe ọ̀rẹ́ ọ̀nà pé pé ta ló mọ̀ tó jẹ́ mẹkáníìkì tó good tó dẹ̀ mọ̀ ṣe ṣe dáadáa àǹdẹ́ tó lè tẹ̀lé àwọn dàbújá ìdí nìyẹn táwọn ti wá sọ́dọ̀ nǹkan kékeré tó ń ṣe yẹn àwọn mọ àwọn fúnra ara àwọn làwọn yọ nǹkan yẹn kúrò níbẹ̀ àwọn fẹ́ di dìtẹ́sì pé ṣé mo mọṣẹ́ àbí mi ò mọṣẹ́ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ táwọn rẹ̀ ti dé tí mo ti ṣẹ́ẹ̀kẹ́ ni mo ti mọ nǹkan tó ṣe mọ́tò yẹn wọ́n ní ṣe mo rí pé bí mo ṣe request pé nǹkan báyìí làwọn máa rà ṣé mọ́tò yẹn máa fi ṣiṣẹ́ àwọn ní kí n máa rí àwọn bẹ́ẹ̀ mo kì í ní ẹ̀ jáde àwọn tó fún mi ẹ wá ń jẹ́ kí n máa pé tí mo bá kọ́ ń débẹ̀ báyìí bí wọ́n ti kọ́kọ́ rí mi mo dẹ̀ sáyẹn fún wọn mo fẹ́ ṣiṣẹ́ ń lé sẹ́yìn wọ́n máa kọ́kọ́ fún mi ní one million naira. one million naira. mo ń débẹ̀ báyìí ah mo yìí ní kí mọ́tò ẹ̀sìn ju gbogbo àwọn òkú mọ́tò yẹn tó ń bá sí ju wọn dìde kí gbogbo mọ́tò tó dẹnu kọlẹ̀ yẹn bá ti ń ṣiṣẹ́ ewu ti máa rí máa kọ́ ní látara wọn. Ah! kókó ń gbàdúrà lónìí ẹ̀. wọ́n ní kí n bá ṣe tán lọ́la abọ́fúnla kò jẹ́ káwọn mọ àwọn abúk ticket mi wọn ni kámá òrí kán jẹ́ kí n délé kí n kọ́ báyọ̀ mi sọ̀rọ̀ lọ. Nǹkan mi. Ẹ̀jẹ̀ ìgbọ́wọ́ ṣe gbọ́wọ́ gidi. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀, wọ́n bá sọ fún mi pé kí n lè mọ̀ báwọn ti ṣe tán láti gbà mí nílé iṣẹ́ yẹn lábùjá. Bọ́sà fún mi lọ́ndẹ̀ tàwọn yẹn ṣe má ti lè pàwọn náà là. ètò ìkọ̀kọ̀ fi tẹ́tù mi. àbí àwọn ló ń gbà. Ah, eh, ọkọ mi kì í sọ pé wọ́n náà là bọ́ sí la yìí. Ah, èmi ò fún ní kíákíá báyìí ni. o ṣe fọkàn balẹ̀ bọ́ọ̀ bọ́ nǹkan tí mo sọ sílẹ̀ yìí ilé tá a ti kọ́ọ̀tù láti jọ táàrò owó táàtì ẹ̀dí bẹ́ẹ̀ mọ̀ torí pé kò sówó tí wọ́n pé àsìkò àti parí ilé wa tá a máa fún sílé lélẹ́ yìí. ṣé wọn á ti fi ṣe òkò mi ọlọ́run tó ń gbé ṣe ìyá mi ẹ̀yọ́ báyìí kí lè máa ṣe é kí bíbí tẹ̀gbọ́n ara yẹn ti bá dùn kí máa kó wá sáǹtì kan mọ́ ọ kí máa jí máa gbèsè nípa àwọn ọmọ yín kí máa ṣe ẹ̀yọ́ kí máa gbóhùn wọn kà máa gbóhùn ara wọn kí gbọ́ ọkọ mi. kí wọ́n bá yọ. ah ọ̀pẹ̀lẹ̀ adigun ẹ kò lẹ sá. káàbọ̀ ẹ sá jókòó jókòó. ok wọ́n ah, gbé wáìnì wá bí nǹkan bẹ́ẹ̀. n kọ́kọ́ wa òkè báyìí náà. o ṣọ bẹ́ẹ̀ um, actually lórí what I just saw so tó bá ti dé mo ò ní fẹ́ kó jáyà àbí kó lọ máa bẹ̀rù tó bá bẹ̀rù àyà tiẹ̀ máa já so máa láti ṣe bí ọkùnrin ẹ̀ bó ṣe máa bá ìyàwó ẹ̀ ṣe nílé bẹ́ẹ̀ ni kò ṣe bá lò pọ̀. tó bá jẹ́ ọ̀rọ̀ ti tèmi nípa èmi ti yọwọ́ kúrò nù ẹ̀ dìgbà tí ọ̀rọ̀ ọmọ yìí máa dé kọ̀ọ̀kan tó kàn án bẹ́ẹ̀ ni pé mo fẹ́ kó mọ̀ pé àṣírí tó máa wà láàrin èmi àti ẹ̀ òun lélẹ̀ ẹnì kọ̀ọ̀kan ọ̀dẹ̀ gbọ́dọ̀ gbọ́. okay sir you understand mo ti gbọ́ sir now we na try màá try. Shit. Màá ṣe. Ohunkóhun tó bá dẹ̀ fẹ́, màá ṣe fún ẹ. Ẹ ṣe gan sa. Tó bá ti wọlé nsìn, ọ̀rẹ́. Ẹ máa wọlé. Ẹ ẹ màá ṣe gbogbo ohun tẹ́ fẹ́ kí n ṣe fún yín. Ṣé ṣe gbọ́? Ṣé òkè sá? Kò lè ṣọ́ pé ilé ètò. Ẹ màá sì jàǹbá ọkọ̀ Ẹ ṣọ́. Bẹ́ẹ̀ni. Baby. Eccole. Hi, baby. How are you? Adigun. Sir. friendly ẹ ó bọ́ sí sí wọlé. sọ ọ ti gbàgbé nǹkan tí mo sọ fún ẹ sísìn ó ní kó má jàyà àbí kó lọ máa tijú tó bá ṣe kankan nu méjèèjì àyà àti ẹlẹ́ lọ́jà ah, wọlé lọ àní kò wọlé à. ọ̀rẹ́ sọ. àtijọ́ sọ ìwọ kẹ̀dẹ̀ yóò ti gbà pé ó máa ràn mí lọ́wọ́ lè gbà mí lágbàtàn jọ ẹ́n àṣírí ńlá ni kíní yìí ah, àbí ṣó fẹ́ kí aráyé mọ̀ pé irú nǹkan báyìí wà ní jọ wàá ràn mí lọ́wọ́ ni ẹ́n ṣòrí jẹ́ kí a gbà Àdìgún láàyè kó ṣe nǹkan tó bá wá sí ìbàdàn. 就等于了，就养我。 Yes ma. Báwo ni? Mm-hmm, mo wà okay. Àtinúkẹ́ ń kọ́ ṣó ń kíkì dáadáa. Ẹ̀wọ̀n Àtinúkẹ́ ń kíkì. Ẹ̀yin gbàgbọ́ tí mo ṣe ní kó wá rí mi nítorí ipò tó wà yìí ni mi ì fẹ́ fún wàhálà mi ò fẹ́ kó ṣe nǹkan agbára ọlọ́run kúkú ṣe ẹni tó lè ràn ẹ́ lọ́wọ́ wà nílé ọkọ ẹ ò kúkú ṣe ọ̀dájú ọkọ ó máa ràn ẹ lọ́wọ́ àbí kí ràn ẹ lọ́wọ́. dáadáa mà. mi ò fẹ́ mi ì dẹ̀ fẹ́ kó bàjá tó bá rí ohun tó ṣe tó dùn ẹ má bàjá o ìwọ wàá sọ fún mi nǹkan tí máa ṣe o ò lè ṣe dá mẹ́wàá ẹ̀ ṣòro ọmọ tó gbé sínú yìí òun láyọ̀ mi ní ìdùnnú mi mo dẹ̀ ń gbà ládùúrà yìí pé gbogbo ohun tó ń dùn mí nú tó ń dùn nú mi tó ń fi mí lọ́kàn balẹ̀ kó má padà jẹkún fún mi ọkọ mi torí tó lọ́hùn ó fẹ́ kó má ṣe jẹ́ jẹ́ jẹ́ wo ó ti rúre o wàá sọ ọ rí àmín o àmín mà wẹ́rẹ́ báyìí tẹ́wé ń bọ́ lára igi tí kì í nígi lára bẹ́ẹ̀ náà ni wọn náà máa sọ tiẹ̀. àmín o àmín. ní wẹ́rẹ́. àmín ẹ ṣeun ma yes ma ẹ wò màámi nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé inú ilé tí mo wá ẹ̀ màmá mi kì í ṣèyàwó ọmọ yín o ọmọ ni mo jẹ́ fún yín mo dẹ̀ ti wá rú rẹ̀ nínú ilé ọmọ yín kọ́lọ́run jẹ́ kí n sọ ó di dandan ó bá sọ rẹ̀ ni ó ti rú rí ó máa sọ rí. ẹ̀dẹ̀ wàá mọ̀ ọkọ mi náà kò ń ṣèyàn kan tó náà pọ̀ ah, gbogbo iṣẹ́ ilé ló ń bá àtìgbà tí mo ti lóyún báyìí mi ìṣiṣẹ́ kọ̀ọ̀kan lé o. bó dẹ̀ ṣe tú àwà yẹn ọlọ́run wà ní ṣe lélétí kan nígbà tó bá tó bí o máa bí mi sí nítorí pé ànímọ́ báyìí ni pòrògùn ń wàhálà ni mo wò àbílẹ̀ ọmọ agbára ọlọ́run wàá wá sọ lémi dọjà <laughs> ẹ ò lè lọ láì jẹun kí wọn lọ ṣoúnjẹ fún ẹ. màámi ẹ má bínú ẹ má rí i pé mo ti ń wago látẹ̀kan tí mo ti dé bíbá ọkọ mi máa ti wà lọ́nà lé mi ì dẹ̀ ní fẹ́ kó délé kó má bàá mi. ẹ jẹ́ ń lọ dúró dé ń lé màá màámi yes ma ẹ ṣeun. ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù olúwa dúpẹ́ lọ́wọ́ yín fún ọjọ́ ti tòní adúpẹ́ pé mú ìyá lọ ní ipò lóyún ẹ tún mú sọ̀kalẹ̀ láyọ̀ àti àlàáfíà olúwa ẹ gba ọpẹ́ wa jésù ẹ gba ẹ wa jésù kristi olúwa wa. àmín àmín àmín orúkọ jésù. ní báyìí ọ̀rọ̀ tá a ń sọ lónìí ó lọ sí ọ̀dọ̀ ìyá àti bàbá ọmọ ṣé ẹ rí ọlọ́run tó fún yín ní ọmọ yìí ó sọ nínú ìwé mímọ́ wípé ẹ jẹ́ kí ọmọdé kí wọ́n wá sí ọ̀dọ̀ mi ó tún sọ nínú ìwé mímọ́ wípé àwọn ọmọ yìí àwọn ni èrè ọlọ́run olóònú òun sì ni èrè rẹ̀ ṣé ẹ ti rí ọlọ́run tó fún yín lọ́mọ yìí ó fún yín kí ẹ máa ṣètọ́jú lórí rẹ̀ kí ẹ sì máa tọ́ ní ọ̀nà tí yóò tọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wà níta ń bẹ̀ tí wọ́n ṣe rádaràda kiri torí pé kí wọn tọ́ wọn ní ọ̀nà tó yẹ kí wọ́n tọ́ ṣùgbọ́n náà fún yín láti tọ́jú rẹ̀ tí ẹ bá tọ́jú rẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ń bẹ lọ́rùn ṣó ti yé ní ní báyìí àsìkò tí a wà àsìkò láti gbé orúkọ ọmọ náà jáde. Pastor Alfred ẹ bá wa gbé orúkọ ọmọ jáde. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. bí má ṣe ń pe àwọn orúkọ ọmọ yìí ẹ máa pè tẹ̀lé orúkọ ọmọ náà yóò máa jẹ́ Ayọ̀mídé. Ayọ̀mídé Adéọlá Adéọlá Rẹ̀mílẹ́kún Rẹ̀mílẹ́kún Deborah Deborah ọmọ Adéyẹmí Adéyẹyè Kókà ọmọ Adéyẹmí Adéyẹyè Kókà. ẹ máa ní láti append signature yín síbí then ibi fún madam. That's all right. Yeah, that's all. Uh, the issue, the issue, you know.

madam congratulations. <laughs> thank so, you so much. so uh, máa lọ ṣe àwọn nǹkan the maritime copy I'll be so grateful. Uh, you're welcome, sir. It's thank okay. you very much. I'm All right, sir. So, it's a pleasure. Oh no, you're welcome, sir. You're welcome. All, All right, madam. Yeah, thank you. yeah, thank, thank you so much. You're welcome. Um, okay. Um, ní tá à ń sọ yìí tí ò bá lọ bó ṣe lọ gbogbo tó dánlé ayé wa ló máa dàrú. lọ́nà wo. lọ́nà wo ọmọ tàbí ńkọ́ lẹ́yìn ọ̀la ó máa padà wá béèrè nípa ọmọ òun dà bó ṣe lọ yìí lọ rà rà mí. ẹ̀dá ayé burú ẹ wo bó ṣe ń sáré kiri nítorí ọmọlàkejì. wọ́n ti gbàgbé pé àti kiri nípẹ̀rọ ọ̀jẹ́. ẹni rántí ikú ga kó ṣòdodo ẹni rántí ikú ọ̀dàlẹ̀ kó má dalẹ̀ o ikú tí ń poni fá bí ẹni tí ò ní fá mọ́. táwọn ní kú tún lè pa ẹ̀jẹ̀ sáré mọ́ ni wọ́n. àfohùn yín lọ bẹ́ẹ̀ ẹ̀ ń ta mi sí àfi yín ẹ̀ ń wẹ́ àwúrẹ́ ipò kí ipò tábẹ́dì mú kò lọ títí. ikú tí ń poni fá bí ẹni tí ò ní fá mọ́. ẹ̀dá ayé burú ẹ bó ṣe ń sáré kiri. nítorí ọmọlàkejì. wọ́n ti gbàgbé pé àti kiri nígbẹ̀rọ ọjẹ́ ẹni rántí ikú ga kó ṣòdodo ẹni rántí ikú ọ̀dàlẹ̀ kó má dalẹ̀ o ikú tí ń poni fá bí ẹni tí ò ní fá mọ́. táwa ni kò tún lè pa ẹjẹ sáré wọn. àfọwọ́n lọ́bẹ̀ ẹ̀ ń ta mi sí àfi ìjọba ẹ ń wẹ àwúrẹ́ ipò kí ipò tábàdì mú kò lọ títí ikú tí ń poni fá bí ẹni tí ò ní fá mọ́.